àkànjá ó kú wọ́n tún fi ṣítù náà jọba àwọn ọmọ gàǹbàrí ló ń jọba látàkókò ọ̀hún wá irú ọmọ àkànjá fẹ́ jọba wọn ní kò sáàyè àtìgbà náà bí yorùbá bá sọ wípé ìlọrin àkànjá haúsá anígèrè álímì nìlọrin ẹlúlu ló pe òjò tán tí apá òkó dò mọ́ ọmọ onílé ti yí padà ó dájèjì èdè àìyedè tí ń bẹ láàrin yorùbá ohun tó jẹ́ sábàbí rèé kó tóó di pé fúlàní gbà lọrin lọ́wọ́ wa ìran tó bá ti ń dìtẹ̀ mọ́ra wọn àǹfààní wọn jíjù ní jùnù. kíákíá lọmọ ogun fúlàní débí bàbá ìṣùà wọ́n dé tẹ́sítẹ́sí tọkọtọkọ wọ́n gbé ogun fúlàní wọ̀yọ́ ogun fẹ́jú tán ogun ajàmọ́ máàlà ogun kẹrú ogun pọmọ ọ̀tẹ̀ ni yorùbá ṣe ṣe ṣe tó fọ̀yọ́ àkọ́kọ́ jẹ́ ṣé gbogbo yín ń gbọ́ làbárẹ̀. kàkàkílẹ̀ òkú sísá nílẹ̀ kó tó di pẹ́ǹtì dáníjọ́sí a ó lẹ̀ ṣígbá ìwà wo ni ó lọ sàn ju pé kápógun ló pọba ìlọrin àfọ̀njá lógún pààrẹ àfọ̀njá sí ẹ wo ohun tí kó wá gbà nínú ọ̀tẹ̀ ìgbà tí wọ́n tún wọn ká ní ọ̀yọ́ àkọ́kọ́ tán wọ́n tún fẹ́ẹ́ fogun kólẹ̀ yorùbá pátápátá ọpẹ́lọpẹ́ ọmọ ogun ìbàdàn tó dìde wípé kí n la bóyá gbogbo yorùbá ni fúlàní ìbá kó lásán kọ́ bá a bá ń gbóríyìn fún ìbàdàn. wọ́n ti tayọ òmù àrán wọ́n rékọjá ọ̀fà wọ́n gbógun dé sí òṣogbo òròkì gbogbo alákìkanjú ogun ìbàdàn ló dìde ogun lógun tí jogun jálumi àwọn ọmọ ogun ìbàdàn ló jagun náà lájàṣẹ tí wọ́n kí fúlàní wọ̀. èdè àìyedè tí ń bẹ láàrin yorùbá lásán kọ́ àólẹ̀ ló sọ̀rọ̀ ìbínú kó tó kú kó tó lọ ó fi yorùbá ṣépè gidi èpè ọ̀hún ní ń jẹ yorùbá ó tọ́ láti ré pé ọ̀hún dà sí gbó ọmọ aládé ló fọwọ́ rọgí ìgbàgbé ìtàn. ó bínú kọjú sílà oòrùn àgbáyé ó ní bí yorùbá bá rán ọmọ níṣẹ́ kó mọ́ màbọ̀ tó ń lé láríwá ó ní bó bá tọ́ kí wọ́n fẹnu kò kéde wọn máa takora wọn ìgbà tó kọjú sí gúúsù ó tún fi wọ́n ṣépè tó yàtọ̀ ó tó bá ń tan yorùbá ni wọ́n máa gbàgbọ́ ó ní bí wọ́n bá lẹ́ni tí ń sòótọ́ tó bá fẹ́ kú nítorí tiwọn kò ní jẹ́ nǹkan kan lójú wọn ó ní awuyewuye ò ní parẹ́ nílẹ̀ yorùbá bó ti ń ṣépè ló ń sàmì èpè ìgbà ó ní bí yorùbá bá roko kó gbàgbé àga ó ní bó bá fojú kàn aṣọ ọmọ onílé ni kó fi tọrẹ ó ní wọn ò ní pọ́ńtàgbàlagbà ń wí ó ṣe tó tó ó fi tàbàlá èṣù. ìhà ó ní bí yorùbá bá ń bára wọn ṣọ̀rẹ́ kò ní í dénú ó ní kí wọ́n máa gbé tìfura tìfura ni ó ní bó bá ti kù dẹ̀dẹ̀ kẹ́nu wọn ó kò ó ní kó yọrí sí dàrúdàpọ̀. ilé tó bọ́ sí igbá ìwà ló gbé ó ṣí gbá ó bojú wọ̀run fìrí ó ránṣẹ́ sí kú ikú dáhùn ó sì mú lọ sálákejì èpè tó fi yorùbá ṣẹ́ ń bẹ nílẹ̀ tó ń jà wá ó tọ́ ká sowọ́pọ̀ ká ré èpè dànù ègbèrè ọ̀tẹ̀nìjà yorùbá bá a ti ń pàkan lọ̀kan rú níbo ni yorùbá máa ń wà nílé ayé tó ṣe wípé wọn ò ní dìtẹ̀ ara wọn bó ṣe ní kàńgárá bó ṣe kútú wẹ́ndí yorùbá ní ṣe yorùbá ẹgbẹ́ ẹ̀ ní wọn rántí inú bíbí wọn gbàgbé pè òótọ́ ni mo fi sọ̀rọ̀ níjọ́sí tí mo ní ìyà òní tójú mi jẹ yorùbá káwí ká gbọ́ bọ́mọ aládé ọ̀bá fìyà jẹra wọn kúkú ni. olùwà má dà yẹ̀yẹ́ àwa fáyé ṣe o ẹ wí kí n gbọ́ olúwa má dá yẹ̀yẹ́ àwa fáyé ṣe ọ̀rọ̀ yorùbá yìí gbèrú o olúwa má dá yẹ̀yẹ́ àwa fáyé ṣe ìbò sí o ọmọ yorùbá kẹsùn mọ́ bí let me your ears kẹtẹ tí gbọ́ pẹ́tẹ́pẹ́tẹ́ tí mo bá lọ ní pọ̀pá o ẹni yòówù tó bá lọ tó bá tábá o tó bá wò nítọ̀hún ẹ̀ kó fetí sí i bó bá sì tó onítọ̀hún ẹ̀ kó fi bínú àní tó bá ń wo onítọ̀hún ẹ̀ kó rorí sí i ẹ̀rù kan ò sí bá mi rárá o torí mo ti táwa ká lè tù géèdéńgbé yorùbá ká má sọ̀ra wa dẹ̀ ní ẹ̀yìn o ká má jayé àwọn ọmọ wa mọ́mọ́ nígbẹ̀yìn o làwa ṣe ń ké tọ̀tàn nígbẹ̀yìn o ẹ̀yìn ọ̀la ló yẹ ká the blessed barrister the truth ẹ káàbọ̀ sórí ètò yorùbá nation ẹ rí tí mo fi wọlé ó yẹ kẹ́ ẹ máa ná mi lówó toróhùn yẹn dùn yéye tẹ́ ẹ bá ń bọ́ pọ̀ yẹ́yẹ́ prógrámù àárọ̀ yìí náà ń sọ bẹ́ẹ̀ ẹ máa bá mi ṣíà prógrámù yìí àtẹni nífẹ̀ẹ́ yorùbá nation àtọ̀tá yorùbá nation àtẹni nífẹ̀ẹ́ bàbá Bánjí Akíntóyè àtọ̀tá ẹ̀ àtẹni nífẹ̀ẹ́ CSI àtọ̀tá CSI àtẹ̀ntó nífẹ̀ẹ́ e, ìyá onítìrì àtọ̀tá ẹ sábà ń pe gbogbo wọn. bàbá wa wúbà tó gúnde tó kú níjọ́sí kọ́lọ́hún kó dẹ́rẹ̀ fẹ́ẹ́ nire o ìgbà náà ni wọ́n ti kọ yorùbá ronú yorùbá ẹ jẹ́ ronú ẹ bá ń pe gbogbo yorùbá pátá kárí ayé ẹ máa ṣàṣe ẹ ṣáà máa ṣe àprogram yìí bóyá jẹ́ dọ́dọ̀ wọn wọ́n á lè mọ̀ pé aṣòro sọ bí òkò bàbá gbàgede ìmọ̀ awíkóńkó lójú ọlọ́rọ̀ ti dé ìtí mo fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ tó mo fẹ́ jágúdúgbẹ̀ lẹ́lẹ́nìí bóyá oníkálùkù wa jẹ́rú rí bóyá oníkálùkù àjọ ajẹ́sọ agbẹjẹmọ́wọ́ and he said this is 2023 this year must be the year of reality ọdún yìí gbọ́dọ̀ jẹ́ ọdún òdodo ọdún jàgbà ọdún jágbu wa gbà ọdún já kọ́ńtì wa gbà lọ́dún yìí gbọ́dọ̀ jẹ́ kì í ṣe ọdún táàtù máa fi tanra wa jẹ mọ́ gbogbo tí ò pọ́síbù ta ló pọ́síbù lọ́dún tó kọjá ẹjẹ́ àjọ gbètì reality la fẹ́ ṣe ni mo ṣe sọ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí mo bá nà ní pọ̀pá o ẹni yóò hùn tó bá ta bá o gbóhùn onítọ̀hún ẹ̀ kó fi bínú. E bó bá sì wo nítọ̀hún ẹ̀ kó rórí sí i abilẹ̀ ayé tá a wà yìí kọ́ ẹrù kan ò tún bà mí rárá o torí mo ti táwa kalì tù géèdéńgbé mi ò bẹ̀rù anybody o mi ò dẹ̀ ní fi ọ̀rọ̀ mi mi ní fi túlẹ̀ yorùbá ká èmi á máa fi ọ̀rọ̀ mi sólẹ̀ yorùbá papọ̀ ni àmọ́ ibi tí rọ́bà wẹ̀ jẹ́ ayọ̀ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yorùbá nation now ohun tá fẹ́ sọ lénìí kì í sọ̀rọ̀ merry making kì í sọ̀rọ̀ ẹ̀rín òdodo pure la fẹ́ bára wa sọ mo mọ̀ pé tá a bá parí ọ̀rọ̀ ìní ẹni bàtà wa tó bá òun kó jókòó kó rorí sí i tó bá òun kó fi bínú kó ní láéláyé mi ò ní wo máa yẹn mọ́ nígbà tó dòdó bá padà yọ tó rí pé dòdó lọkùnrin sọ wàá padà wá wò torí pé mo rí i pé. ara wa ti kò tọrọ báyìí gbogbo àwa Yorùbá ni ara wa kò tọrọ lèmi ṣe nífẹ̀ẹ́ sí bàbá bàbá Láńrewájú Adépọ̀jù mo nífẹ̀ẹ́ késẹ̀ tí wọ́n yẹn gan visual tẹ́ẹ̀rí inú ẹ̀ nínú Tani Fúlàní láti lọ́jọ́ torí pé ó bá Tani Fúlàní àti ewì tí bàbá yẹn kà tán kéyẹn wọn jọra wọn Táíwò àti Kẹ́hìndé ni wọn ohun tó ṣẹlẹ̀ ni bàbá fi kéwì ohun tó ṣẹlẹ̀ làwa dramatize lèmi náà dẹ̀ tún fi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ ó máa pọ́dún kan báyìí march last year la ṣe mo fi mark birthday mi ni march twenty second ló jáde ta ni fúlàní now mọ́mì mọ́mì wa dáadáa ìyá mi nínú olúwa màmá dúpẹ́ onítìrì orí yín ni mo ti kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀dọ́ ẹ jẹ́ ẹ má jẹ́ ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí láti ọjọ́ tí a ti ṣe Yorùbá Nation àwọn méjì kan wà kan pàtàkì nínú ẹ̀ tí mi ò bá sọ̀rọ̀ rí láyé mi mi dẹ̀ tijú láti sọ torí pé mi nítorí èèyàn ṣe Yorùbá Nation ìfẹ́ tí mo ní sí tí mo dẹ̀ mọ̀ pé dandan lowó orí ọ̀ranyàn láṣọ bora ni mo ṣe ń sọ̀rọ̀ so mi ò need láti pe anybody láti mú anybody tèmi ni pé channel tèmi lè fi eh, contribute sí realization of Yorùbá nation rè ni kí n máa gbóhùn síta kí n máa sọ reality ní mi ṣe fi gbà kan bọ̀ kan nú but to my dismay ni alẹ́ àná mo fẹ́ sùn nínú fídíò mi tí mo ṣe mo rò pé mo challenge bàbá Bánjí Akíntóyè àtolóyè Ìgbòho um, bàbá Bánjí ti jáde wọ́n wá sọ̀rọ̀ ní ẹni mo gbé fídíò yẹn lánàá níbi tí wọ́n ti ń bẹ gbogbo ọmọ Yorùbá pé ẹ jẹ́ àfọwọ́wọ́nú ẹ jẹ́ kí gbogbo á fìmọ̀ ṣọ̀kan ení wọ́n tún bẹ gbogbo ọmọ Yorùbá pé gbogbo ohun táwọn bá hùn káwọn ṣe fún ní kálukú ẹ dáríjà wọn. àmọ́ ohun tó yà mí lẹ́nu ni pé mo ń ka oríṣiríṣi comment ibi tí mo ti lọ gbé fídíò yẹn náà mo ti ráwọn comment yẹn bẹ́ẹ̀ the same set of people tó tẹ̀lé mi wá di fídíò tèmi wọ́n tó wá repeat the same comment káwọn èèyàn lanu kí wọ́n máa ṣépè fún bàbá over eighty years bó bá ṣe wọn ní kálukú ló ṣe lè ronú everybody has right to use our own opinion opinion ti wọn nìyẹn bí wọ́n ṣe mọ tí wọ́n ṣe sí nìyẹn kí la wá ń jà fún ṣebí ilẹ̀ Yorùbá ni kí ni bàbá Bánjí Akíntóyè wá ṣe tó fi di pa àṣepè fún irú bàbá yẹn báwọn ṣe rò sí ni bó yẹ káwọn ṣe ṣe that is their own problem now lẹ́yìn tí mo ṣe program yẹn tán lánàá mo fẹ́ sùn ni mo rí kọ̀ọ̀kan tó wọlé mo kọ̀ tẹ̀ torí mi kì í gbé kọ̀ látàtà tẹ̀ kọ̀ yẹn tún wọlé lẹ́lẹ́kejì mo tún kọ̀ tẹ̀ nígbà tó wá dé lẹ́ẹ̀kẹta tí mo kọ̀ tẹ̀ ẹnìkan wá pè mí wọlé ẹni yẹn wá sọ fún mi pé ṣé mi mẹ́ tó ń pè mí ni ah, mo ní mi ò mọ̀ ó ní torí ẹni tí mo rí tóun pè wọlé lẹ́yìn tí mo kọ́ ti fóònù lẹ́ẹ̀mẹ́ta ẹni yẹn jẹ́ ẹni tí mi gbọ́dọ̀ má gbé kọ́ọ̀lù ẹ̀ ẹni yẹn wá ní à lágbájá ló ń pè mí ní ẹ́ baálé ọkọ ìlú ó ní ẹ à ah, mo wá pè padà gudugbẹ̀ bọ́ lálẹ́ àná kí n tó sùn ó tó tó twelve tèmi àtẹnìyẹn fi ń sọ̀rọ̀ tó bá jẹ́ pé ó necessary kí n dárúkọ ta lájọ sọ̀rọ̀ in the course of this program màá dárúkọ ẹ̀ but tí ò bá necessary a jẹ́ kò need. mo ti ń gbọ́ tipẹ́ tí ìyá Dúpẹ́ Onítìrí ti máa sọ pé declaration àwọn kò ṣẹ̀yìn Sunday Igboho wípé káwọn tó bẹ̀rẹ̀ káwọn tó jáde lọ declare àwọn àti Sunday Igboho làwọn jọ plan ẹ̀ nígbà tí mo gbọ́rọ̀ ẹ̀ first time wọ́n sọ second time wọ́n tún sọ gbogbo gbà tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ni máa ń gbọ́ pé csi ò lè sọ pé òun ò mọ̀ ń pa ẹ̀ àwọn jọ plan ẹ̀ ni nígbà tí wọ́n á gbọ́ pé nìyẹn tẹ́nìyẹn wá pè mí lánàá mo wá challenge ẹni yẹn pé ṣé lóòótọ́ ni Ìgbòho mọ̀ ń pa bí ìyá onítìrì bọ́n ṣe declare ení nìyẹn lẹ́ẹ̀kejì ṣé gbogbo ohun tí ìyá onítìrì ń ṣe látilẹ̀ ni wọ́n inform Sunday Ìgbòho <coughs> ẹni yẹn ni mo ṣe ó wá nà ń bẹ̀ fún mi ó ṣàlàyé tí mi ò gbọ́ rí ah ara mi move ara mi touch ẹni yẹn ní níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lóòótọ́ lóòótọ́ lóòótọ́ ìyá onítìrí pé olóyè Sunday Igboho wípé kí olóyè declare wípé but rally ṣe é rántí pé ní last year wọ́n sọ pé a máa ṣe simultaneous rally pé gbogbo state máa ṣe pọ̀ lẹ́ẹ̀kan náà rally máa wáyé ní gbogbo ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan náà bàbá gan sọ tí mo fi tí ara mi gbọ́ lẹ́nu wọn rally yẹn ó ní plan tí wọ́n ní ń bẹ̀ tẹ́lẹ̀ plan tán ní ni pé. Pe ìyá dúpẹ́ ti kọ speech tí olóyè Sunday Igboho máa kà ó ti kọ́ fún un níjọ́ náà pé kán lọ translate ti yorùbá ní ọjọ́ rally yẹn o olóyè Igboho máa ka speech ó dẹ̀ máa declare ilẹ̀ yorùbá that was the plan ntọ́wọ̀n àti ìyá dúpẹ́ jọ sọ rèé o ni mò ń sọ yìí o kódà olóyè wọn ti sọ pé white ni gbogbo àwọn máa wọ̀ olóyè Igboho ti rán agbádá white tó máa lò jọ náà nígbà tó yá màmá tún pe olóyè Ìgbòho wípé ẹ ṣe jẹ́ ká ṣe báyìí ká wá ẹni tó jọ ẹ́ Sunday kí wọ́n wà níbì kan kó wá jẹ̀bi tó wà yẹn kí gbogbo àwọn tó jọ ẹ́ tá a bá rí yẹn kí wọ́n jẹ́ pé gbogbo wọn ni wọ́n máa dúró ní stéètì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí wọ́n máa lead tó máa dàbí pé Sunday Igboho wọ́n rí lábẹ́òkúta Sunday Igboho wọ́n rí ní ọ̀yọ́ Sunday Igboho òun àárí ní ti Kwara àárí ní Èkó àárí ní kinní kan wà nínú èwo gan ní Sunday Igboho wọ́n tún plan yẹn náà bẹ́ẹ̀. all of a sudden màmá dúpẹ́ wá pé Sunday Igboho wípé rárá rálì kan ló kọ́ síwájú wọ́n ní pé declaration ní káwọn kọ́ sí pé so kí olóyè Igboho wá declare pé but olóyè Ìgbòho lè dúró ní Benin kó declare o àfi kó máa bọ̀ ní Nàìjíríà màmá dúpẹ́ dẹ̀ ọ̀fà páwọn àgbà ilé fún ní Badagry secretly a wọlé tó bá wọlé ó kù ọ̀la ló ti máa wọlé ní òru tó ń wọlé báyìí wọ́n bẹ̀rẹ̀ kí ni a kàn ṣe declaration yẹn àwọn adẹ́mọ̀ bọ́n ṣe máa gbé jáde padà <laughs> Ah. olóyè Ìgbòho ní àwọn dẹ̀ ti gbọ́ mo ti là mọ́lẹ̀ Ìgbòho ló pè mí lánàá tí wọ́n ṣàlàyé sáìdì tiwọn mo tún pe màmá dúpẹ́ onítìrí nísìn ó ti lé ní ọ̀sẹ̀ mẹ́ta tí wọ́n kọ̀ tí wọ́n gbé kọ́ mi because I have a lot of questions tẹ́mi fẹ́ bi wọ́n wọn ò mọ nọ́mbà mi o mi ò pẹ́ níbọ̀dì wọn rí tẹ́lẹ̀ kò sẹ́ tí mo máa ń pè àtolóyè gbowó àti anybody mi kì í pè wọ́n first time tí màá bá ìkéyìí nínú mẹ́tẹ̀ẹ̀ta sọ̀rọ̀ rí láyé mi wọ̀sálẹ́ àná Ìgbòho ní kí n sọ pé n tóun sọ ni mo ṣe sọ síta o ó ní kíyà onítìrí wá jáde kó dìnnáyìn tí mò ń sọ ìpè bẹ́ẹ̀ kọ́ when i made an attempt láti gbọ́ tẹnu wọn and she refused to pick my call kí Ìgbòho tiẹ̀ tó pè mí rárá mi ìbá Ìgbòho sọ̀rọ̀ rí láyé wọn mọ nọ́mbà mi mọ nọ́mbà wọn mo ṣe get nọ́mbà mi lánàá gan kò yé mi ọ̀dọ̀ wọn láwọn kan ti ń pe àwọn tipẹ́ pé kán lọ bẹ bàbá gbàgede pé bàbá gbàgede ti lóun ò ṣe Yorùbá nation mọ́ mo dẹ̀ sọ fún wọn pé tipẹ́tipẹ́ lèmi ti padà ṣe fídíò wípé mo mi ò lọ bì kankan mi ẹ̀yìn eh, eh, kò síbi tí mo fẹ́ lọ èèyàn kan kìkùté eh, lómìnira àbáwọn yorùbá ṣe máa ń pòwe kò síbi mo fẹ́ lọ so bàbá ní ńgbà tí màmú nítìrí pé àwọn tó sọ yẹn pé káwọn níṣó nàìjíríà wọ́n ní tẹ́lẹ̀ before then ni wọ́n ti pe kọ́lá bẹ́ẹ̀ dẹ̀ ni ṣé tvc ni ẹmúráyọ̀ ti ń ṣe play program tó ti ń ṣe discussion program kan báyìí tí ní emma wà nú ẹ̀ àti Mariam wọ́n pọ̀ àwọn obìnrin yẹn bóyá let's talk àbí kí náà pe program wọn ẹ̀ orí program yẹn mo fojú ara mi mi gan gbé ó ní Kọ́lá Abíọ́lá ti jáde níjọ́ yẹn tó ń sọ pé àwọn ògbówó àwọn tó yẹ kó yẹ kó ti pa gbogbo wọn dànù àti Nnamdi Kanu I had it with my ears kódà mo gbé wájọ́ yẹn sí program wípé ẹgbọ́n tí Kọ́lá ọmọ Abíọ́lá sọ o màmá wa ní bàbá wa bàbá bàbá Sunday Igboho wa ní in tí Nigeria government gbélé àwọn lórí kì í ṣe ẹ̀sùn wípé ó fẹ́ declare wọ́n lẹ́sùn páwọn jẹ́ terrorist náà gbélé àwọn lórí but you now expect me to come down to that Nigeria kí n wá declare wọ́n ní kí nìyẹn wá hàn sáwọn wípé obìnrin wá sẹ́tọ̀pù fún mi láti mú mi ni wọ́n ràn sí mi ni wọ́n ló hàn sáwọn gbangba bẹ́ẹ̀ wọ́n láti gbà yẹn àwọn ò tasí mọ́ and tẹ́ ẹ bá rántí ìyàdúpẹ́ onítìrì sọ pé àwọn pe olórí àkọ́kọ́ lórí declaration pé kò dáhùn àwọn tó pe olórí ẹlẹ́ẹ̀kejì olórí àkọ́kọ́ ni bàbá Bánjí Akíntóyè olórí kejì òun ni CSR n tó ṣẹlẹ̀ láàrin ìyá onítìrì àti CSI according to CSI òun la gbọ́ yìí o tán sọ fẹ́mi lánàá mi ò rántí ọ̀rọ̀ ta tó jọ sọ mọ́ bẹ́ẹ̀ tí n tó pàtàkì jù tí wọ́n rán mi pé kí n sọ pé n táwọn sọ rèé mo tún bi wọ́n pé ẹ̀sà ṣé kí n sọ ọ́ ní sọ síta. So kí ló ní dínà pé kò rí bẹ́ẹ̀ ẹ̀rù bà mí wípé so màmá yìí láwọn ń gbà wá lẹ́lẹ̀ yorùbá ni wọ́n fẹ́ sẹ́ẹ̀tì yọ̀pù kí nigeria government arrest yín kọ́rọ̀ wá dàbí ti Nnamdi Kanu wọ́n ní ẹ̀ á ó dà bó bá rí plan a nìyẹn ó fail wọn ò rí olóyè Ìgbòho kò jáde kò sọ̀rọ̀ kò ta sí wọn the next thing tá a máa gbọ́ màmú onítìrì sọ pé àwọn ti declare wọ́n dẹ̀ defend reason tó fi gbọ́dọ̀ declare of which me I don't against it but to my dismay ní last week ó dà pé last week Monday or Tuesday I came here mo rí fídíò tí Dédìké ṣe tó ń pariwo ní kíkankíkan pé wọ́n ti rán àwọn èèyàn kí wọ́n máa lọ sí barracks kí wọ́n lọ máa reclaim kí wọ́n dẹ̀ máa lọ sí airport kán lọ reclaim kódà ní ìjọ́ tí mo ṣe fídíò yẹn kílẹ̀jọ́ yẹn tó ṣú fídíò sẹrímọ́nì tí wọ́n fi ń celebrate wípé àwọn lọ sí secretariat ní aláùsá wọ́n ti gbàwé lọ́wọ́ àwọn wọ́n dẹ̀ ti recognize yorùbá nation fídíò yẹn jáde lálẹ́ ẹjọ́ yẹn ìgbà tí mo rí bẹ́ẹ̀ mo ní tó yẹn náà dáa o congratulations sí gbogbo ọmọ Yorùbá o tí Sanwó-Olú bá ti recognize Yorùbá nation mo fọwọ́ lẹ́rán mo ń wòran n tí mo sọ ní ọjọ́ yẹn padà ń ṣẹlẹ̀ o olùmọ̀ọ́sọ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ti ń bá náà ní pọ́pà ẹni báwùn tó bá tabá tó bá wọn onítọ̀hún kó rorí sí bó bá dẹ̀ wọn onítọ̀hún kó fi bínú èmi táwàkálítù ni o mo bọ́ lọ́ọ̀lù àti bàbá Bánjí àti ìyá onítìrì àti Sunday Igboho kò lè sí ìtòlóòmọ́ mi nú wọn rí ìmẹ̀ ìkéyìí rí nú wọn for the first time in my life gbogbo ohun gbòho ṣe tí wọ́n náà wọn lánàá ìbá sọ̀rọ̀ rí láyé ìní nọ́mbẹ̀ mi àjọ ríra rí mi ò rírí kò rí mi rí but to the core ó ní máa dúró ti ká gbalẹ̀ Yorùbá títí tọ́lọ́ máa fi ṣe tá máa fi gbà and I'm happy to tell us pé lóòótọ́ o àwọn kan lè promise one twenty twenty two but gbogbo tá a ṣe ní twenty twenty two mo sọ lánàá pé ẹ jẹ́ kó dàfí ẹ̀yìn tẹ́kùn fìṣọ ẹnìkan mẹ́sẹ̀jì mi lánàá mo rí mẹ́sẹ̀jì yẹn lórí whatsapp títọ̀ ń bá ń wò mí kó máa gbọ́ kó dẹ̀ jẹ́rìí sí i fara tí màá rí tẹ́ni yẹn kọ bàbá gbàgede mo ti ẹ̀rọ kò rí ẹ pé ni i don't know you are not you are senseless i thought you are sensible i thought you are this you are also bú mi yamayama nígbà tí mo dẹ̀ ka mẹ́sẹ̀jì yẹn ah èmi náà dẹ̀ reply mo ní thank you very much sir you oyinbo say if you cannot discover yourself you will not be yourself Thank you for letting me to discover myself. Thank you for allowing me, for helping me to discover myself so that I can be myself. I don't even know that I'm so stupid. I don't know that I am senseless. Now that you have told me, you that is sensible, you have told me that I'm senseless. Thank you very much and happy new year. Mi ò sọ jù bẹ́ẹ̀ lọ. Mo dẹ̀ send díẹ̀ sí padà. To my dismay, that was yesterday night. Thomas Dismay láàárọ̀ ìmọ̀jì mo bá mẹ́sẹ̀jì onítọ̀hún ó bẹ̀ sí ní bẹ̀bẹ̀ àgbàlagbà nítorí ìfẹ́ irọ́ tá a gbé dání nítorí tí ò ṣeé ṣe tẹ́ ẹ ló ṣeé ṣe ó bẹ̀rẹ̀ sí ní lálì mi the funnest part ni pé tọ̀hún lè jẹ́ lára àwọn start followers mi kódà tọ̀hún lè ti fún mi lówó rí ó wá lanú wá lálì mi bẹ́ẹ̀ mo dẹ̀ ya fi ṣoṣo mo fi para ńgbà tí mo wà senseless lóòótọ́ ńgbà máa jí láàárọ̀ yìí tó yà mí lẹ́nu jù mo rí tí bàbá yẹn bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ <clears throat> kí n má bínú kíní kan kíní kan inú ló bí òun bí mo ṣe sọ̀rọ̀ bí mo ṣe ṣe presentation òun woṣẹ́ mi kíní kan ó ṣàṣọjàgbà àdógbò mo ní thank you sir mo ya block ẹ̀ immediately I block him or her because ẹni lẹ́yìn ò wà sẹ́ńsíbù ṣé ìwà ẹni tó wà sẹ́ńsíbù lòun wù ntẹ́ ń ṣe tí ó wà físíbù tẹ́ ń pariwo kiri ṣé báwa náà ti gba Yorùbá nation ni this is 2023. why are we still in Nigeria and to aggravate the case wọ́n ní káwọn èèyàn máa lọ síbi <laughs> is this how to do it? now níbi tó ti ní káwọn èèyàn lọ máa reclaim kiri wọ́n ń pè ìyá kan ní Kogi Kogi state níyà ẹ̀ wà sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn náà ìyá ẹ̀ ti ṣe àná ni mo tó mọ̀ ìyá ẹ̀ mọ̀ rí o ó ti ṣe oríṣiríṣi òun náà ti lára àwọn tí ìyàdúpẹ́ onítìrì tí wọ́n nígbàgbọ́ sí tó ń ṣe ni now ẹ máa bú mi o ẹ jọ̀ọ́ ẹ máa kọ sí comment kẹ máa bú mi gan ìpàkó ògbọ́sùtì orí ẹlẹ́gàn ló bàjẹ́ now mo wá gbọ́ voice note tíyà Kogi yẹn ṣe tó fi ń sunkún tó fi ń bẹ̀bẹ̀ pé kí wọ́n rescue òun wípé àwọn kan fi confidence dìde wọ́n dẹ̀ lọ sí army barrack wọ́n lọ rí Yorùbá nation flag wọ́n lọ rí claim ẹnìkan ṣoṣo ẹnìkan ṣoṣo kẹ́wọ́rú confidence tí àwọn tí wọ́n ń tẹ̀lé ìyàdúpọ̀ onítìrì kẹ́wọ́rú confidence tí wọ́n ń gbìn sí inú ara wọn. níjọ́ kìíní àná níjọ́ monday jẹsàn ni mo ṣe wá kígbe bí báyìí pé if this is true ẹ ṣọ́ra o it is killing than what you think. tọ̀hún fi confidence wọnú army barrack ó lọ ń rí flag yorùbá nation mọ́bẹ̀ ó lóun reclaim so kán lé gbogbo àwọn àmì jáde àfi kán lé gbogbo ọlọ́pàá náà tó bá wà lára kán lé wọn dànù ìyá onítìrí sọ pati ní chief of army staff chief of defence staff kìíní kan staff ṣé kán wá kó gbogbo àwọn ẹni yẹn wá bí àbí àbí báwo ló ṣe jẹ́ now as soon as tẹ́ni yẹn rí kíní yẹn wọ́n rí wọ́n arrest ẹ̀ ó dà pé àwọn ọlọ́pàá ló arrest ẹ̀ wọ́n tì mọ́lé nígbà tẹ́bẹ̀ pọ̀ àwọn yẹn ni òun sọ pé ẹnìkan ló rán òun kóun lọ ṣe bẹ́ẹ̀ wọ́n ní kó wọ́n wá ojúwe ibi tẹ́niyẹn wà ọjọ́ lọ́bẹ̀ wọ́n wá lọ gbé onítọ̀hún tó ní kó lọ rí fúláàgì yẹn èmi wá ń bi wọ́n pé kí ni dẹ́tà ìpè yìí onítìrì lẹ́sẹ̀kẹsẹ̀ ṣé bó sọ pé àwọn dọ́kúmẹ́ǹtì kan ti wà tó báàkì àwọn èèyàn ọ̀pù pé kán lọ máa declare kò sí wàhálà ení nìyẹn ẹlẹ́ẹ̀kejì pé kán lọ máa reclaim ẹlẹ́ẹ̀kejì ni pé ìyá yẹn ti sọ pé security kò gbọdọ̀ dán wò láti arrest anybody ó ní the world court ló máa ló máa rán lẹ́wọ̀n àwọn tó wá gbé ìkíni ṣẹlẹ̀ sí wọn o àwọn méjèèjì wà lẹ́wọ̀n bá ti ń sọ̀rọ̀ yìí o wọ́n ní kó lọ wá three hundred thousand wá láti fi gbà wọ́n lẹ̀ mo rí voice note yẹn tíya yẹn ń ké kódà ọmọ bọ́tà níyà yẹn dárúkọ bóyá ṣáà ìdá ọmọ bọ́tà ni ó máa ló wá rán wọn o bóyá òun ló máa kó owó lẹ̀pẹ̀ kí wọ́n torí pé mi expect pé kán pé kódà mo tún rí voice note mi tún tẹ̀lé tí wọ́n fi ń pè àdúgbò onítìrì pé kó wá lọ rescue àwọn ẹni yẹn ojú tí kì í bá ṣe pé èèyàn èèyàn ò jókòó kó rorí bá a ṣe ń paná ọkàn tí kan ń wú tá à ń sọ fún yín pé ẹ jẹ́ àjẹkùrú tán láwo tẹ́yìn kan tún ń gbọ́ wẹ́ẹ̀ sáwọ́ pé unity ní kẹ́ẹ̀jẹ́ a ṣe ìtìyà yìí sọ yóò wà feasible is not possible under the law ẹ̀yin tẹ́ nǹkan jú àfẹ́lọ́ twenty twenty two ṣe é ti wá lọ ṣé declaration yẹn yẹn ti work ṣé lóòótọ́ ni ṣé ẹ ti náwó ẹ ti náwó Yorùbá bó lọ́hùn are you no more Nigeria citizen ṣé ti di yorùbá citizen when we are telling you that there are protocols there are laid down rules and regulations tá gbọ́dọ̀ follow àwọn bàbá yìí ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí wọ́n bá débì kan ẹni wọ́n ti gbowó láwọ́ òṣèlú wọ́n ti gbowó láwọ́ kínní kan ẹ wọ́n ṣe kínní kan rèé o ìyà tí ò gbọ́wọ́ lọ́wọ́ òṣèlú ìyà tó ń ṣe dáadáa ẹ̀ṣọ́ ti wá kó yín débùté ayọ̀ṣẹ́ ti rí ẹ bú mi òhún kò sí tó kàn mí ẹ̀dẹ̀ lè lórí mi ò pè mí mẹ́jọ́ dáhùn wàhálà tí yín nìyẹn me I will tell you the truth kẹ́ẹ̀jẹ́ á máa ṣọ̀kan tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ oníkálukú wa ọ̀rẹ́ lájọ ń ṣe tẹ́lẹ̀ we are the best and closest friends before nígbà yóò ní tìrì bẹ̀rẹ̀ tiẹ̀ ó di tó ẹ da gbogbo ẹ̀ mọ́ wa lọ́wọ́ a gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ wa bú ni ẹ̀ tún rí bàbá ẹ̀ kí ni bàbá òun ìbá ṣe and the man came out yesterday wọ́n wá bẹ̀bẹ̀ mo wá sọ nínú program pé let your Onitiri also come out and do the same thing àwọn kan sọ sí comment pé láyé Your Onitiri is not as mumu as your own baba Your Onitiri will never come out and do such a thing mo wò wọn mo rẹ́rìn níbo lẹ̀ lọ you are going nowhere with rubbish tí gbogbo yín bá kiri yìí abuse me very well I don't care say whatever you like ẹ̀yin lẹ lọ́wọ́ yín tẹ́ fi ń tẹ̀ ẹ̀yin lẹ lani dátà yín tẹ́ fi ń kọ́mẹ̀ntì wàhálà tí yín nìyẹn mi ò kí ẹ o but i know there is solution sọ̀rọ̀ yorùbá i am too sure and i am too sure pé a máa gba yorùbá nation ẹ lójú gbogbo àwọn tó rò pé kò ní ṣe ṣe èèyàn bá ṣe fọlọ́ṣèlú ìbáṣe má ṣe ń wàhálà tí ẹ nìyẹn afẹ́jọ̀gá afẹ́jọ̀gá mo la fẹ́ bá níbo la fẹ́ bí a bá àfẹ̀mí àfẹ̀mí dé ẹ̀yin tí wọ́n bá rọ́kẹ́ lọ rìkílẹ́mù tẹ́lẹ̀ bá yá yára yín ní brain ẹ wo tẹ́lẹ̀ ìkẹfì ṣàríkọ́gbọ́n wo àtọ̀ bluetooth jáàjú jáàjú first note yẹn sí káwọn èèyàn fetí ara wọn gbọ́ wọ́n ń ké kiri nísìn ẹ̀yin tẹ́ẹ̀ lọ declare tẹ́ẹ̀ lọ rìkílẹ́mù náà ń pè wọ́n ń ké kiri nísìn ìyẹn onítìrí ò dà wọ́n lóhùn o á tìyìn sí jẹkùn á yá ayọ̀ ṣóòkì lẹ́sẹ̀ ẹ̀yin ni o kì í gbé kọ̀lù anybody o. yorùbás yorùbás yorùbás ah, ọmọ bọ̀tá mo kí gbogbo olúlé mo kí yín o mo kí gbogbo olúlé ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹni tí wọ́n gbé tì mọ́lẹ̀ láti láti láti jẹ́ ìjìlá báyìí twelve days ló jẹ lẹ́ni wọ́n ní wọ́n sọ pé kọ́ lọ mú kọ́ lọ mú three hundred thousand wá mọ́límùkì tìrí mọ́límùkì fẹ́ rí sọ́tọ̀ yìí mọ́límùkì rí nǹkan tó tó yìí sẹ́ni ti pé mo ṣiṣẹ́ ṣe báyìí wọ́n lọ́rùn pé kọ́lọ́kọ́lọ́ kọ́fà àwọn sójà wọ́n lọ ní báyìí èmi ló yẹ kó fi ilẹ̀ báyìí wọ́n ní wọ́n sọ pé tó o bá rówó bẹ́ẹ̀lì ẹ̀ pé wọ́n ò ní fi ilẹ̀ pé three hundred thousand wọ́n máa fi bẹ́ẹ̀lì àwọn méjèèjì ẹ̀kọ́rí ọlọ́run ẹ̀dánú ara mi gan ìyanu kan yìí mọ́ náà ni mo yí mọ́ ni ọ̀dọ́ ní àwọn ìlú tó ní wọ́n ti kú ní gbọ́dọ̀ wá wálé ni pé wọ́n ní mo fẹ́ bà ìlú jẹ́ pé mo fẹ́ dá ìlú sí méjì pé mo ń ṣe Yorùbá nation mo ń ní ìlú lára. ẹ jọ ó ní kí n pè àkíyèsí kẹtù bá wa sọ fún ìyàwó wọn ní àwọn méjì kan wọn àrẹ́sì wọn ní Kogi wọn lọ rí flag so nǹkan tó fà á tí wọ́n fi arrest wọn nìyẹn wọ́n dẹ̀ ti wà ń bẹ̀ láti last week náà ti wà láti wọlé ọlọ́pàá ẹ jọ ẹ bá wa sọ fún ìyàwó kó lè gbé ìgbésẹ̀ ń pa ẹ̀ lórí ara nǹkan torí bíi pé àwọn èèyàn fi ń fàdílé léyìí so wọn kì be gbèsè létí àwọn èèyàn ń gbé be náà so possible but bẹ̀tẹ̀ àwọn èèyàn ń gbé gbèsè náà bẹ̀tẹ̀ kí ìyá wa kọ́kàn sí àwọn èèyàn lára so that eh, a lè mọ̀ pé àwọn náà wọ́n ń ṣe wọn ló fi bí pé àwọn èèyàn pàdé pé tí wọ́n bá mú un tàná máa pè ó jẹ́ kó ṣe. mà wọ́n lọ rin fúláàgì ni fúláàgì ni wọ́n lọ rin so wọ́n á mú bọ́ọ̀lù tó lọ rin fúláàgì yẹn lọ́mú ṣùgbọ́n àtọ́mọ́bọ̀ ìbọ̀ ìwá ti ní ó ṣàti sọ fún àlọ́ pé èèyàn kan ló rọ̀hún wọ́n tó wà lọ ààrẹ ìṣẹ̀ tó mu ààrẹ tó ránṣẹ́ láti lọ rìn fúláàgì mo dẹ̀ ti ń pe àwọn tó wà ní ìkẹ́ ẹ̀ ní Kogi àwọn tó tiẹ̀ ń rìn máa kọ́ tẹ̀ wá mẹ́rin ló tiẹ̀ máa yẹn jẹ́ ń lọ up and down so olóṣèlú àwọn èèyàn tó wà Kogi ló ń pè mí pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní tó ń fún mi ní update àwọn tó wà Kogi state ló ń pè mí tó ń fún mi ní update èmi ò dẹ̀ ń ṣọmọ Kogi ọmọ kí mi ò láìkì ṣíjú tèmi tó bá débi ọ̀rọ̀ owó ìlú táwọn òbí máa ń àwọn ìwà fi ń ṣe lọ́rọ̀ owó tó máa gbowó tí wọ́n wá nílọ ṣe the right to yẹ ṣe at the right time. ẹ gbọ́ báyìí a sọ fún wa tó àwọn ọ̀nà ò o kọ̀rọ̀ náà tó dàrú àwọn ọ̀nà ò o ẹni tá rẹ̀ bá ti kọ òótọ́ ọ̀rọ̀ bí ó ti ríre o kàn bá wọn pé ìyá àwọn ìyá wọn onítìrì náà retí ni wọ́n rí fáàsì yẹn o kàn bá wọn pé ìyá onítìrì wípé wọ́n ti gbé kan nú àwọn o ní Kogi tí kì bá ṣe pẹ́ jẹ̀ta sọ́pọ̀lọ ẹnìkan you went to army barrack àgbìgbọ́rí as a single soul kí ló dé tẹ̀yìn èèyàn ní àyà tó báyìí this thing has protocol tó yẹ ká follow even if you want to do such a thing èèyàn kọ́kọ́ ló ń lọ́wọ́ ẹ̀ èèyàn kọ́kọ́ ló máa ṣe tá a bá dé level yẹn you will know I mark you ẹ má bà wọn sí nídìí ọ̀tẹ̀ ẹ má bà wọn sí di pé àwọn bàbá bá jíjókòó tẹ́tẹ́rẹ́ ẹ̀wọ̀n ṣe kankan nìyẹn onítìrì ṣe dìde irọ́ tó tóbi ni o these people have protocols they must follow sequential protocol ni step by step ni look a lè fi ọdún márùn ṣe n tó jà jù ni kí wọ́n declare yorùbá nation jọ kan ohun tó jà jù ó ní kí wọ́n fi wálẹ̀ jọ kan mo rántí pé gbòho sọ pé at a time ìyá onítìrì sọ fóun wípé ẹ̀ẹ́ ẹ̀ẹ́ buhari fún rẹ̀ ló máa declare ní ibo ni wọ́n lọ commonwealth ṣé buhari wá declare you see we don't need to model up things this is reality èmi dẹ̀ ń sọ pé ẹ jẹ́ ká fi mọ̀ṣọ̀ kan ní ẹ jẹ́ kí yonítìrì bẹ́rù gbéraga sílẹ̀ mo là mọ́lẹ̀ lénìí i am for peace bí peace ṣe lè rè ni mo ń sọ yìí this is twenty twenty three and lẹ́nìí kẹ́ẹ̀tún tó gbóhùn mi apẹ́ díẹ̀ lẹ́yìn èmi èmi gan mò ń sọ lórí program sí i am travelling out of this country látẹ̀ni ẹ̀yin christian ẹ máa ń lọ sórí òkè èmi náà ń lọ sórí òkè spiritually ẹ lè má lè rí mi physically báyìí bóyá ohun bóyá recordings ni màá máa ṣe ránṣẹ́ torí pé èmi náà mo ń lọ contact ọlọ́run mi lórí yorùbá nation báwo la ṣe lè gbà á ẹ jẹ́ kó ní kálukú lọ lo ọ̀nà tó bá mọ̀ àwọn tí wọ́n ń ṣe lẹ́gàlì ń ṣe lọ iye onítìrí gbogbo ẹsẹ̀ tí wọ́n ń gbé yìí is wrong let us call a spade a spade ẹ bú mi dáadáa i don't care àwọn ọ̀nà tèmi náà fẹ́ gbà mo ti ń gbà maybe you don't believe me ó dùn mí pé mi kò passport mi àti eh, kí lorúkọ ẹ̀ wá àti document mi èmi náà gbégbèsè o mi ì lè sọjọ́ tí màá travel it might be today it might be tomorrow it might be next week èmi náà ní plan fúnra mi láti lọ spiritually kémi náà ò lọ lọ kí n lọ lo spiritual rem sí i kí n lọ bí ọlọ́run mi kí n lọ pọ ọlọ́run mi léèrè ó lè jẹ́ ní ó lè jọ́la ó lè jẹ́ next week ó lè jẹ́ next month bẹ́ẹ̀ kì í ṣe nàìjíríà kódà mo ti gba tíkẹ́ẹ̀tì físà mi ti rẹ́dì everything ti ready ọjọ́ tí màá fly mi ní sọ for my own security reason but mo lè decide láti má sọ̀rọ̀ mọ́ látẹ̀lé lórí ọ̀rọ̀ yìí mo lè decide tí bá dẹ̀ sọ̀rọ̀ ó lè jọ díò bá a ṣe màmá ní ọlọ́run ló táwọn sọ́nà bọ́lọ́run mi náà ṣe gbé mi náà sọ̀rọ̀ nìyẹn èmi náà yà bẹ́ lọ́run ọlọ́run yà tọ́ mi sọ́nà pé ẹ pé kò ṣe ṣeré o wọ́n ṣe ń sọ pé ẹ ọlọ́run so yẹ kó rí bẹ́ẹ̀ ń bí ìyá yẹn léèrè àwọn kan sọ kiri pẹ́yìn lẹ́yìn interim ẹgbọ́sẹ̀yìn ni ìyá lòun lòun yàn how can you do such a thing. ẹ má jẹ́ fi ẹ̀mí ara wa wéwu mọ́ o ẹ má jẹ́ ká fi ẹ̀mí ara wéwu mọ́ o ẹ má fi ẹ̀mí ara wéwu o ẹ̀yin tẹ́ ibi tẹ́ bá ti bù kankan secretariat èkó tẹ̀yìn ń dunnú pé ẹ lọ wọn acknowledge yín wọ́n gbàwé ẹni gbàwé lọ́wọ́ yín ṣe mọ́bi tó wà ẹ lọ fi mí fúnlẹ̀ dáadáa ẹni tó gba ìwé lọ́wọ́ yín ẹni tó ń ṣe yorùbá nation tóun náà nífẹ̀ẹ́ sí yorùbá nation ni lẹ́ni tó gbàwé lọ́wọ́ yín ẹni ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀yin lọ tó báyẹ̀ ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ wọ́n ti sáàkì ẹ̀ gbogbo ẹnu mi sọ research ni mo gbá débẹ̀ o ẹni gbàwé yẹn ní ọwọ́ yín jọ yẹn tó acknowledge yín wọ́n ti sáàkì ẹ̀ kò sí inú iṣẹ́ ìjọba èkó mọ́ quote me anywhere and you can go and interview him ẹ padà lọ tẹ́ ẹ bá tún bá tọ̀hún bẹ̀ kó ṣe fídíò pé bàbá gbàgede òpùrọ̀ ní ẹ̀mú wa bí iṣẹ́ kó ṣe kárí mo wá fọlọ́n bẹ̀yìn ọmọ yorùbá ẹ jọ torí ọlọ́run ẹ stop nǹkan tẹ́ ẹ ṣe yìí ẹ má fẹ̀mí ara yín wéwu ọmọ yẹn gan àwọn ọmọ méjèèjì yẹn ní lọ́kì ṣe bọ́n béèrè owó tó bá pa wọ́n silently ta ní fẹ́ mú wọn nísìtọ́ ní kan lọ mú three hundred thousand wá kí onítìrì jáde kó ní wọn gbọ́dọ̀ dánwò kó lọ pe àwọn gbogbo àwọn bọ́lá àwọn ọmọ bíi Clinton wọ́n mọ Rupert Murdoch wọ́n mọ eh, Cleopatra wọ́n mọ eh, àwọn wọ́n láwọn ọmọ Julius Caesar gbogbo wọn ni wọ́n ti pèsè ọ̀rọ̀ yìí pírẹsidẹ́ǹtì two million ló ti wà lẹ́yìn orí ó yá kí gbogbo wọn jáde sì kan wá lọ gba ọmọ yẹn lẹ̀ ẹni bá jẹ́ olórí ogun ló máa ṣíwájú ogun ìyẹn onítìrì tó ń tì yìí sí pé kẹ́ ẹ lọ dìkì kẹ́ ẹ lọ máa kílẹ̀mù let her lead she should come out and lead you people ètí mo fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ tó ẹ má balẹ̀ Yorùbá jẹ́ mọ́ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn irọ́ lẹ̀ irọ́ ni wọ́n ń pa fún yín wọ́n ń fún yín nígbẹ̀jẹ́ ẹni lead ẹni ẹni tí wọ́n ń lo platform ẹ̀ ṣe program owó ni wọ́n ń fi gbà tí n bá rí picture yẹn màá jẹ́ ká gbé síta ngbèyàn ṣe program seven hours eight hours tí dọ́là dẹ̀ ń wọlé sórí platform ẹ̀ kí lẹ́rò kó máa ṣe gbogbo ẹnu mẹ́sọ́ gbogbo ẹnu good good ń bọ̀. bá gbé píkṣọ̀ ẹ̀ síta bá gbé píkṣọ̀ ẹ̀ síta. bá gbé píkṣọ̀ ẹ̀ síta live program ẹ Abraham Adesanya twenty dollar wọ́n ṣe ń sẹ́ǹdì ẹ̀ wọlé sí program yẹn nìyẹn fifty dollar hundred dollar eh, twenty dollar wọ́n á wá ṣe sùúrù bẹ́ẹ̀ kí program wọn tó two hours three hours seven hours five hours tó fi ń pawó wọlé sórí dọ́là tó fi gba dọ́là lọ́wọ́ yín ẹ̀yin náà dẹ̀ tẹ̀lé wọn blindly are you people ẹ má jẹ́ sọ̀rọ̀ sọ́mọ Yorùbá ẹgbẹ́ mi nígbà tí kìí ṣe pé wọ́n lu ọpọlọ wa ó dáa ká gba Yorùbá nation ṣùgbọ́n sùúrù wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń panu kuru pẹ̀lẹ́ ẹ jẹ́ ṣe sùúrù ẹ jẹ́ ṣe sùúrù kó máa lọ pa àwọn èèyàn kọ̀rọ̀ ẹ lọ máa ṣe báyìí ẹ lọ máa kọ́dínlé káwọn jáde káwọn náà máa bọ̀ nàìjíríà náà olóyègbòho kan náà aṣọ fún àjọmọ̀ ń pa ẹ̀ ní tó ń sọ láńlẹ̀ gbọ́ yìí páńpẹ́ ni wọ́n dẹ́lẹ̀ fún yẹn dẹ̀ kọ̀kọ̀ lù páńpẹ́ yẹn ta ló wá ń tẹ̀lé olóṣèlú náà àwọn méjèèjì tó bá jẹ́ rọ́ ni olóyè Ìgbòho pa kíyà náà jáde kó wá sọ pé rọ́ ló ń pa Ìgbòho ní tó bá tẹ bàbá gbàgede tẹ bá sọ̀rọ̀ yìí tíyà yẹn bá jẹ́ pé irọ́ lòun pa kó jáde kó wá tákù òun pé irọ́ lòun pa gbogbo yìí tẹ̀ǹtẹ̀nu mọ pé ẹ ṣe bó ti bó lóye gbòó ṣe tẹ́lẹ̀ òní òdún tí ò ṣe jẹ́ ó dá ẹ iná lè dáhùn wú ẹ̀ tó ní dandan àfi kó fẹsẹ̀ tẹ́lẹ̀ nàìjíríà kò tó ṣètò òwe ìrìnnà láìsí kọ́nu ńkọ́ ọ̀gá ni Fox Excellence Able Travels and Tour Limited ṣé wọ́n ní ẹṣin tó ṣíwájú ńlọ́gbàfẹ́ wá ṣètò òwe ìrìnnà lọ sílùú Mecca òun Jerusalem ṣètò iléègbé lókè òkun iṣẹ́ kíkọ́ kíkẹ́kọ̀ọ́ lókè òkun pàápàá ètò fún wíwọlé sílé ẹ̀kọ́ American University Mauritius fún diploma two to four year degree program àtàwọn ẹ̀kọ́ míì tó o sì lè lò láti parí ẹ̀kọ́ rẹ ní USA UK Malta Philippines Italy níbi táwọn ọgbà ilé ẹ̀kọ́ wọ̀nyí wà Fox Excellence Able Travels Control Limited ló ń bá ní ṣe é nírọ̀rùn. wọ́n gba òǹtẹ̀ lọ́wọ́ ìjọba pẹ̀lú àwọn àjọ tó ń rí sí ìrìn àjò ojú òfurufú. wọ́n ti ṣe é fọkàn tán. ìgbésẹ̀ wọn yára kọ́kọ́. kàn sí wọn lónìí lólú iléeṣẹ́ wọn tó wà ní nọ́mbà. twenty three b Shokeni Road Òkè Ìjẹun Abẹ́òkúta Ògùn State. ẹ tún lè kàn sí wọn ní www.excellencetravels.com.pa tàbí ẹ pè wọ́n lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn Philippines plus six three nine six nine three five five zero one six seven Mauritius plus two three zero five eight four six two zero nine six. ẹ sì lè kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti Nàìjíríà plus two three four nine zero five five zero five two four seven two Fox Excellence evans travels and tours araba ní bàbá ẹni abálábà ní bàbá. fún research wọ́n sọ wípé ọ̀nà báyìí lè. gbọ́dọ̀ ọ̀rọ̀ tí ẹ̀fẹ́ gbọ́ màá sọ fún yín lẹ́nu bẹ́ẹ̀ nítorí pé kí ni kò dáa ká máa tú gbogbo ara láṣìírí bọ̀dé tọ́rọ̀ dẹ̀ dé báyìí èmi á tú àṣírí tó wà ń bẹ̀ fún yín fún gbogbo ọmọ Yorùbá pípè tí wọ́n pè mí àbí kí n sọ pé pípè tí wọ́n pe àwa kan tá a súnmọ́ bàbá wa sí ẹ̀ṣà ẹ̀ pípè tí wọ́n dẹ̀ pe àwọn kan náà tó yẹ pé wọ́n súnmọ́ bàbá wa sí ẹ̀ṣà ẹ̀ tó jẹ́ ọ̀dàlẹ̀ gbogbo èyí tẹ̀ jẹ́ alábòsí pátápátá àlùkòránì sọ pé wàhálà yẹ zidu zọ́ọ̀lì mi náà. ilá asára náà. alábòsí ò ní lékún kankan àyàfi òfò òfò náà dẹ̀ ni ìyá onítìrí dẹ̀ ti ń ṣe báyìí nítorí ẹni wọ́n pè pípè tí wọ́n pè wá ṣé wọ́n lè pe ẹ̀yin nírú ẹ̀ pé kẹ́ jáde kẹ́ wá lọ ṣe declaration kẹ́kọ̀ọ́ káwọn èèyàn bíi mẹ́wàá àbí méjì jọ kẹ́ wá lọ ṣe declaration kẹ́ wá máa kọ́ wá máa sọ fún yín pé má jẹ́ kí bàbá CSI ó gbọ́ o má dẹ̀ jẹ́ kí bàbá dé eh, má dẹ̀ jẹ́ kí bàbá Bánjí Akíntóyè má jẹ́ kí wọ́n mọ̀ lórí ọ̀rọ̀ tá à ń bá yín sọ yìí tọ́lẹ̀ fi ìpele kódà wọ́n sọ débi pé ẹ má tẹ̀jẹ́ kí stéètì mi mọ̀ nǹkan tí àwọn fẹ́ràn wà yìí nípa declaration nípa mata speech tí mo sẹ́ẹ̀dì pépà speech yẹn sí yín àbí mo sẹ́ẹ̀dì ẹ̀ sí yín ta ni alábòsí nínú àwa àti ẹ̀yin oníyà ẹ̀yin ẹ̀yin fábílì àtọ́nítìrí ta ni alábòsí nínú wa báwo ni ẹ̀kọ́ máa sọ pé àwa dé báwo ni ẹ̀kọ́ máa sọ pé àwa la gbọ́dọ̀ ṣe táwọn ní pé kéèyàn tí kejì máa gbọ́ ṣé bàbá ṣe sàbí bàbá bàbá Bánjí Akíntóyè tí wọ́n ti di ọ̀tá wa náà ni wọ́n sí láàrin wa mọ́ nítorí pé ẹ fẹ́ ṣe declaration ṣé ìwà nìyẹn lójú ara ti yín nítorí tí yorùbá fẹ́ sọ̀rọ̀ yẹn náà lè máa tọ́ bọ̀rọ̀ lẹ́nu lè máa tọ́ bọ̀rọ̀ lẹ́nu máa jẹ́ kí wọ́n sọ̀rọ̀ ṣé ìwà nìyẹn sẹ́yìn lè ṣe irú ẹ̀ kọ́ pé ní kọ́kọ́ kọ́ sọ pé òkè o declaration ta sọ pé gbogbo àgbáyé gbogbo alamajọ ṣe bàbá sí ẹ̀sà ló máa nídìí bàbá gbogbo alẹ́ kọ́ wá pè yín lẹ́yìn kọ́ wá sọ pé òkè o wá bá wa ṣe o má ẹsẹ̀ wa àtẹ̀ntó parọ́ kó ń kàwé àtẹ̀ntó kà àtẹ̀ntó gbalẹ̀wé kọjá tí ò tẹ̀ mọ ohun tó wà lóòwe náà gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní torí wọn tẹ́rì sí sórí yóò ti pa báyìí nínú ọdún tuntun pé irọ́ ló bá dé àwọn àgbàlagbà sọ wípé bí irọ́ lọ lógún ọdún ọjọ́ kan òkútọ̀ máa bá gbogbo àwa tá a dúró tá a sọ wípé ọ̀nà kọ́ rèé igbó lẹ̀ ń gbà lọ yìí tí ẹ fi gbígbẹ́ mú tí ẹ fàṣẹ bá mú tí ẹ tún ṣe tó yìí lórí ọ̀rọ̀ pé ká ṣubú àbí ká má dúró àwárí o kò sí nǹkan ṣe wá o torí òtítọ́ tẹ̀lé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ jẹ́ àwò ṣé èèyàn tó fẹ́ sọ nǹkan fún yín tí ò fi ìwé tí ò fi hàn yín pé báyìí la ṣe rìn báyìí la ṣe fẹ́ rìn àwọn tó tọwọ́ bọ̀ wéèrè tí òyìnbó pè ní memorandum of understanding àbí ọ̀nà báyìí àwọn báyìí láti bá sọ̀rọ̀ tó kàn ń sọ fún yín pé ẹ orí igi orí inú omi inú òun orí afẹ́fẹ́ nínú òjijì òun ni ẹ ti máa gbà lò ṣé kò ti yẹ pé a rí i pé àgọ́ wà nú ẹ̀ fáwọn tó ń tó ń tẹ̀lé irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ jọ mo bẹ̀ yín ni àwọn ọ̀nà wà tá a lè gbà ṣùgbọ́n no man is an island kò dẹ̀ sí kankan téèyàn ṣe in isolation dájúdájú tí ẹ bá wò dáadáa ọ̀nà tí a fẹ́ fi rí òmìnira wa gbà gbogbo àwọn tí wọ́n jẹ́ lẹ́kànlẹ́kàn ní ilẹ̀ wa ló gbọ́dọ̀ bá wa dá sí ẹni tí o tó bá sọ fún yín pé wọ́n nídà ti dá sí irọ́ ló ń pa fún yín o kò sóòótọ́ kankan nú ẹ̀ ó dájú ó dá mi lójú wípé. classmate ẹ ẹ jẹ ẹ mú àgbọ̀ formation kan sí i wọ́n ní àwọn fẹ́ lọ sí. Hmm. <laughs> adúpẹ́ adúpẹ́ pé òkun ọgbẹ́ ilé tèmi sọ yìí mi ò sọ láti fi kún ọ̀tẹ̀ tó wà lẹ́ o rárá mo sọ nítorí pé bóyá a máa rí nínú yín tẹ́yìn náà pẹ̀lú máa bá wọn figi lu Yorùbá nation pa bóyá a máa rí nínú yín tó máa yí padà tó máa rorí pé kí lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ àti ìgbésẹ̀ táwọn èèyàn ń gbé lọ́wọ́lọ́wọ́ part two fídíò yìí mo ń padà bọ̀ màá wá ṣe part two part two ẹ̀ àwọn tó wà ní ìdí Yorùbá nation originally tí wọ́n mọ gbogbo steps táwọn gbé lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú gbogbo àti yanjú tìrì ṣe yẹn àwọn kan wà tán ṣiṣẹ́ lọ tán àtàwọn dúró tí wọ́n tẹ̀lé legal means legal ways of doing things tí wọ́n tẹ̀lé normal system tó yẹ kó follow ẹni tójú bá ń kán ẹ kú kánjú o ojú tó kàn yín last year ṣe ti wá gba Yorùbá nation ọ̀hún wọ́n declare spiritual wọ́n declare kínní kan ẹ̀ ń reclaim ẹ túbọ̀ lọ máa reclaim o but ẹ jẹ́ kí n sọ fún yín yours truly ẹ ṣàṣe wíìlì yín lẹ̀kẹ́ tó lọ ẹ má ṣe wíìlì yín lẹ̀ o àwọn ọmọ yẹn wọ́n ní lọ́kì wọ́n ní lọ́kì tán ní kan lọ mú wá o à ń fàsìkò yìí pé yóò ní tìrì pé àwọn ọmọ yẹn wà ń bẹ̀ o ẹ̀yin lẹ ní kan lọ o three hundred thousand péré náná fẹ́ gbà ẹ sẹ́ǹdì owó kí wọ́n lọ fi gba ọmọ ọlọ́mọ lẹ̀ ẹ̀yin tó kù náà ẹ tètè múra ibi tẹ́ ẹ bá máa lọ lẹ́nìkẹ́ ẹjẹ́ agbọ́ o bẹ̀tẹ̀mí advice yín wípé you should, you should desist from all those things irọ́ ń parọ́ fúnrọ́ irọ́ ló kún bẹ́ẹ̀ kò sódòdó bẹ́ẹ̀ táwa bá ń bá yín sọ pé ẹjẹ́ aṣọwọ́pọ̀ ẹjẹ́ àjọṣe normal thing tó jẹ́ èbúlẹ̀ tó mú mi bú pé ẹ kò pọ̀síbù kò ṣeé ṣe mi ò ní làákàyè o ẹ ti rí inú ọ̀rọ̀ mi pé mi ní làákàyè àìní làákàyè mi ibi bá wa dé rè when we are saying the truth and you people refuse to listen èmi ò ń búyàn èèwọ̀ mi ni mi gbọ́dọ̀ búyàn mo máa ń sòdodo òdodo kẹrẹ ọmọ ìyá àsọkúsọ ni ó pánkoro létí sàṣù ó lọ́pọ̀ létí ó chaklẹ́nu àbálẹ̀ kọkílí yẹ ẹ ti máa gbọ́ ó pọ̀ létí ẹ eléyìí pọ̀ létí o ó pọ̀ létí o ó yẹ kẹ́ ẹ ti máa gbọ́ sàṣù sẹ̀ ẹ̀dí àjọronú o let us put end to all this nonsense to all this fabricated lies tá a jọ ń tọ́ra wa kiri mo fọlọ́ ń búra everyday lolóṣèlú strategize ta ló fẹ́ kí twenty twenty three wáyé ṣé bàbá Bánjí Akíntóyè ni àbí àwọn wò àbí Ìyàdúpẹ́ Onítìrì ibi wọ́ọ̀lù fọ́dé ló wà yìí ṣé a ti wá gba twenty a ti gba yorùbá nation èyí tẹ̀ ń kánjú pé ẹ twenty twenty two ti lọ twenty twenty two ti lọ ìyá ẹnìkan bá mi sọ̀rọ̀ mo kàn pa fóònù mọ́ lẹ́nu gbà mo rí i pé eléyìí ò lè gbó tọrọ mọ́ láéláé ẹ ìyàdúgbò onítìrì ó ti ó ti gbà fún wa ó ti ṣe kinní kan fún wa ọlọ́run ti ṣeun ẹ ó ti gbà fún wa mo wò mo rẹ́rìn gba kíni fún yín láago mélòó ìtọ́kùtọ́dún ìtàn reclamation là ń ṣe reclamation níbo lẹ́wọ́n ti claim jàre o níbo ló ti di ti yín níjọ́ ẹ ti reclaim ṣé ẹ̀nà náírà mọ̀ ó dá mi lójú pé ilẹ̀ tó mọ́ ìnáírà lẹ̀ náà ẹ̀nà fàdákà ṣé ẹ̀dẹ̀ reclaim ẹ̀ declare ebe ẹlẹ́rẹ̀ẹ́lẹ́ nídìí twenty eh, twenty three twenty eh, twenty three ẹ ti wà ní yorùbá nation ṣé ẹ ti wá wà yorùbá nation yín ẹ máa tanra yín dànùdànù ẹ máa tanra yín ìjọkíjọ tó lọ ń bá nírìn àjò mi ya international eh, passport to Nigeria mo fẹ́ lò lọ until tá a bá ṣe normal thing tá a tẹ̀lé normal protocol many countries ti lọ united states of america lára bóyá ẹ gbọ́ rí lára british náà ti yà seventeen seventeen kìíní kan they did the right thing wọ́n dẹ̀ lọ normal Trinidad and Tobago ni wọ́n wà papọ̀ tẹ́lẹ̀ Trinidad ti dá wà Tobago ti dá wà ń sìn Serbia Montenegro ni wọ́n wà papọ̀ Serbia ti dá wà lọ́tọ́ wá sí World Cup tó lọ yìí when are we going to be wise ẹ má jẹ́ àkánjú tolú ọ̀rọ̀ torí pé ìgbà òkun kòkò ẹ jẹ́ àṣẹ sùúrù ká tẹ̀lé protocol ta ti ń tẹ̀lé bọ̀ tẹ́lẹ̀ ẹbí ò kàmpé fún bàbá Banji Akíntóyè o mi ò kàmpé fún Sunday Igboho mo ń kàmpé fún Yorùbá nation mi ò nífẹ̀ẹ́ ìkọ̀kan nu wọn torí kinní kan mo nífẹ̀ẹ́ Yorùbá nation I don't have any personal relationship with every one of them but ẹ má jẹ́ ká fi rọ́lò gbèsè ayé mọ́ sẹ́yìn náà ti ẹ̀rọ orí ẹ̀ jókòó kẹ́ ẹ̀rọ ni èèyàn tó tọ̀yìn láti last year ibi kò yín dèrè lẹ́wà yìí àwọn kan ni wọ́n wà níbi tán tí wọ́n mọ yẹn báwọn ọmọ yẹn ò bá rẹ́ni gbà wọ́n ó parí nìyẹn ọwọ́ dágbá ẹ wá jẹ́ kán máa parọ́ orí burúkú tí ò ní mí nì bàbá bájí ti gbowó ó ti ná gbogbo owó tán ẹ owó ìjìnlẹ̀ pampam owó kínní kan pampam ẹ̀hẹ́ tán bá ná ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe fúnlẹ̀ Yorùbá èmi ò gba kọ́bọ̀ lọ́wọ́ ẹni ẹnikẹ́ni tó bá sọ pé bàbá gbàgede ó pè mí pé kí n fún ẹ lówó kó kó sọ síta ǹṣẹ́ èmi ò ní ní kẹ́ ẹ bá mi ran iléeṣẹ́ mi lọ́wọ́ ẹ bá mi ran program mi lọ́wọ́ kò sí tó kàn mí ní bẹ́ẹ̀ bòdì mo dẹ̀ ń dúpẹ́ fọlọ́run àwọn èèyàn tó ń fún mi láì tọrọ mo sì rẹ ní fún mi lọ́ndẹ̀ dọ́là lénìí lọ́fẹ̀ẹ́ láì tọrọ dádì àti mọ́mi wa ẹ mo dúpẹ́ o mi ń kú mi mọ̀ yín rí o mo kàn déédé rí mẹ́sẹ̀gì yẹn láàárọ̀ pé bàbá gbàgede inú wa dùn ṣiṣẹ́ tẹ̀ ṣe ẹ fi yẹn ṣe weekend ah, ń gbìn tọrọ mi ìyó mi ìdẹ tọrọ jẹ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn kan ni wọ́n jẹ programu yẹn lójoojúmọ́ jojúmọ́ six hours eight hours nítorí kí dọ́là lè máa wọlé ẹ wá sọ lẹ Yorùbá di bàṣà ẹ ń ta bàṣà ẹ ń parọ́ fáwọn èèyàn enough should be enough let us call a spade a spade ẹ jẹ́ ká gbalẹ̀ Yorùbá ni ẹ má jẹ́ agbárọ́ láyé mọ́ tó bá jẹ́ lóòótọ́ lẹ̀ tó fẹ́ kí twenty twenty three yìí bọ́ òṣì tá twenty twenty two ẹ jẹ́ stop ẹ̀ let us face reality let us follow the protocol ẹ jẹ́ sòdodo fún yín afẹ́ o akọ o aláìkí ẹ o aláìkí ẹ láti gbọ́ o gbogbo ọba pátá ló gbọ́dọ̀ bá a dá sí yorùbá nation i am telling you the gospel truth gbogbo àwọn tá a mọ̀ ní olórí olórí olórí gbogbo wọn gbọ́dọ̀ acknowledge yorùbá nation o you either take it or you leave it táwọn èèyàn kan bá dẹ̀ wá bí kan tí wọ́n ṣe normal thing tó yẹ kán ṣe tí wọ́n follow protocol tó yẹ kán follow ẹ má jẹ́ káwa kan yọ igi kálù kálù gbogbo torí pa fẹ́ dolórí àfẹ́ káwọn èèyàn recognize wa mi ò ní gbàgbọ́ pé yàdúpẹ́ ó gbowó lọ́wọ́ olóṣèlú èlò olóṣèlú fẹ́ fún bílọ́ní àlọ́kọ̀ ẹ̀kọ́kọ̀ ẹ̀ tó kú owó kọ́ torí owó olóṣèlú kọ́ kò sí nǹkan tó ń ṣèyá yẹn ju pé she wanted everybody to know her she want her her name to be written in gold pé èmi ni mo gba Yorùbá nation but ma in the course of you doing that you are killing Yorùbá nation you are not helping us àwọn kan tẹ́ ẹ̀ ṣe yẹn ẹ stop ẹ̀ just stop ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn sincerely láti last year ó dà kílẹ̀ bá bọ̀ gbogbo reclamation yín wọ́n tún la yín mẹ́wọ̀n gbẹ̀yìn ni ẹni bá tó bẹ́ẹ̀ nù yín kó lọ kó lọ sí Kaduna Commander Staff College Kad eh, sorry Kaduna ò sínú Yorùbá ẹ eh, kó lọ sí Dodan Barrack ẹ lọ Dodan Barrack lẹ́kọ̀ọ́ ibẹ̀ ni wọ́n sàn lò tẹ́lẹ̀ fún presidential villa kó tó di pé wọ́n kọ́ Àbújá ẹ lọ bẹ̀ kẹ́ lọ claim ẹ̀ ẹ lọ sí Apapa wharf kẹ́ lọ claim ẹ̀ ẹ lọ international airport kẹ́ lọ claim bẹ́ẹ̀ bá dé láyọ̀ kẹ́ já ibi mo fẹ́ fi parí ọ̀rọ̀ mi nìyẹn part two láìpẹ́ yìí ẹ rí wò lágbára ọlọ́run nígbà náà ni màá gbé ẹni tó jẹ́ pé wọ́n wà nídìí yorùbá nation wọ́n mọ̀ ń pa nǹkan táwọn ń ṣe lọ́wọ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹni yẹn direct mò ń padà bọ̀ láyọ̀. ọmọ yorùbá ẹ jí gìrì. ẹ jẹ́ ká gba òmìnira tiwa ọmọ Yorùbá ẹ jí dé. kó dọ̀wọ́ àkísà bàbá rẹ̀ lórílẹ̀ wa o. ẹ ò bá lẹ́gùn bàbá ní òjò bí ó sì jó mọ́ bàbá ní kò lè mú ní sí i. àló ti tó gẹ́ ẹ ò ṣe mọ́ ìrẹ́nijẹ èyí ti tó gẹ́ ìfìyàjẹni ti tó gẹ́ ikú ọmọdé ikú ọ̀dọ́ àwọn.